dúró tì kó tó di àmọ́ ìgbóyè ọjọ́ tó lè ṣe tí yóò bá sọ òun dáwọ́ lè ṣe ṣe ká máa yọ fún un. ilé ìbàjẹ́ ní kékeré twelve months ìlọ́po ilé ìfẹ́ ti ṣe yìí máa bó sí lọ́wọ́ padà ìlọ́po ilé ìlọ́wọ́ bó sí lọ́wọ́ padà èṣù bí èèyàn yìí bí ìṣòro ní bó sí láàrin ìlú ayé tó ṣùgbọ́n àwọn àwọn àṣẹ ìwé gbẹmọ wọn ti bí ọmọ ìdẹkùn yẹn ètò tó ń pọn fèrèdà ọmọ sọ ọmọ yẹn sọ fífi jìdì ọ̀rọ̀ báyìí ṣe mo lẹ ọmọ sọ gbẹ tó iṣẹ́ kékeré owó ni o bá ṣe wọ bí ẹni bá wọ bí akówó wọ bí o ẹni tó bá wọ nígbà yìí tó bá ní báwọn ti ṣe jẹ́ àwọn amúgbẹ̀ wá fún yín ní o àṣà jẹ́ fún yín o ṣé àwọn amúgbẹ̀ wà owó gbẹ̀ one thousand one hundred náà máa mú wá ní àgbà ẹ bá ti jọ́ ta ìwà mú wá fún ẹ ẹ máa jẹ́ mu ẹ bá ti rogún sí yín ẹ bá bàyìí kó ṣe lóṣù kí ni yẹn lọ́ba ẹ bá dẹ̀ rere sí yín tó bá ti wọ bí yẹn kó lọ́ba àwọn arúgbẹ̀ àṣẹ bẹ̀ ní àwọn alálẹ̀. Thank you. Thank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 o máa fẹ́ mi ni oúnjẹ máa tẹ̀lé ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ ti gé mi o. láì ṣe gé bẹ́ẹ̀. ṣùkọ́ bá wà dáadáa. Ah, sọ̀rọ̀ eu we'll find eu I think eu find it. eu find it. eu find it. We'll find it.